చూసాం సార్ àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ kalẹ́ àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ wa ló ń dé sójú òòrùn yín láti kàn ní yorùbá broadcasting network ybn ìkànnì alálùbáríkà tẹ́yìn ò lè ṣe kẹ́ ẹ má gbọ́ tó rẹ̀ tí mo wí pé àwa kì í fún yín ní èrà tí ò lọ́mọ́nú àgbéyẹ̀wò tòní ó ní ọjọ́ ajé ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún 2022 ọláyẹmí adéhùnmí ń tèmi síwájú ẹ àwọn kókó àwọn mùsùlùmí kan ni wọ́n ti ṣe ìwọ́de lónìí lórí ìjínigbé eléyìí tí wọ́n sọ wípé wọ́n ń dúnrún mọ́ wọn lórí ẹ̀ ní ìlú Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun ẹni méjì wọ́n máa gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra nígbà tí àwọn márùn farapa yánnayànna nínú ìjàmbá ọkọ̀ eléyìí tó wáyé ní Mòwe Isaac Eke ó fi omi gbígbóná wẹ ìyàwó rẹ̀ látàrí ẹ̀sùn eléyìí tí ò sọ ní pàtó ó da omi lé lórí níbi tó ti ń sùn lọ́wọ́. ìjọba ìpínlẹ̀ èkó ti ní kí wọ́n yéé ta aṣọ tàbí ohunkóhun mọ́ lábẹ́ àwọn afárá tó wà ní ìpínlẹ̀ èkó. àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ wọ́n ṣe ìwọ́de o látàrí àjẹ́lẹ̀ owó oṣù eléyìí tí ìjọba kọ̀ tí ò san fún wọn. wọ́n ti jí ìyàwó bíṣọ́ọ̀bù kan gbé ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní kí wọ́n mú àádọ́ta mílíọ̀nù wá fifty million kó tó di wípé wọ́n máa fi aya bíṣọ́ọ̀bù sílẹ̀ o ìjọba ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n pàṣẹ ìbánikẹ́dùn ọlọ́jọ́ mẹ́ta látàrí ìṣẹ̀lẹ̀ láabi tó ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo ọwọ́ àwọn ọlọ́pàá ti bá àwọn gbéwìrì-gbéwàǹkàkà tí wọ́n ń ṣe ọṣẹ́ nínú súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ lágbègbè Ketu wọ́n ti jí àwọn àgbẹ̀ méjì gbé ní ìpínlẹ̀ Ondo wọ́n sì sọ wípé tí wọn ò bá san mílíọ̀nù mẹ́rìndínlógún sixteen million wọn ò ní dá wọn sílẹ̀ bákan náà ní Tinubu ó ti lọ ṣe àbẹ̀wò sí alájà màmá àgbàlagbà nìṣífàù eléyìí tó ń ṣàdúrà fún lórí wípé kí ó lè jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́lé eléyìí tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ọ̀sẹ̀ tó kọjá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn nọ́mbà wá láṣàlẹ̀ tòní ẹ ti mọ̀ bá ti máa ń ṣe tá a bá lọ sókè lọ́run tá padà dé á bẹ̀rẹ̀ sí ní fún yín láwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Yorùbá Yorùbá Yorùbá Yorùbá broadcasting broadcasting broadcasting broadcasting broadcasting broadcasting network network network níbi tí wọ́n ti ń gbé tó àtàtà sáfẹ́fẹ́ kẹ́ máa wọ ọgbọ́n ìmọ̀ àtòyé ó pọ̀ jù. ó dùn jù. Yorùbá Broadcasting Network fún ìgbédìde àṣà Yorùbá. ẹ káàbọ̀ padà a ṣì wà lórí a ò tí ì kúrò àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ níkànnì yorùbá broadcasting network ybn ẹ jẹ́ ká kọ́kọ́ máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ará àti ọ̀rẹ́ yín afẹ́nifẹ́re tó yẹ pé gbogbo ìgbà lẹ́ ń kàn sí wa lẹ́ ń fi fọ́nrán ránṣẹ́ sí wa àmọ́ rírì gbogbo yín pátápátá ẹ ṣeun o àjọṣe wa kò ní í bàjẹ́ bákan náà tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ̀yin darapọ̀ mọ́ wa ẹ tẹ ybn sórí nọ́mbà tó lọ lójú fọ́nrán yín níbẹ̀ láti fi sórí telegram wa tẹ́ ẹ máa gba ìròyìn ní yàjóyàjó tó bá dẹ̀ jẹ́ ìgbà àkọ́kọ́ rèé ẹ̀yin náà tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa ní kíkún ẹ tẹ subscription button yín kẹwàá tẹ aago dúdú tó wà lókè tí ó mọ̀ sọ fún yín pé a tún ti wà lórí afẹ́fẹ́ ẹ má sì gbàgbé pé ẹ lè darapọ̀ mọ́ wa lórí ọ̀rọ̀ tó ń lọ àwọn ìròyìn yàjóyàjó lọ́lọ́kan òjọ̀kan ní ìkànnì Yorùbá Broadcasting Network wáyé wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti gbọ́ ìròyìn ti àṣálẹ́ òní lẹ́kùnrẹ́rẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ti ìjọba àpapọ̀ ní ìpínlẹ̀ èkó ni wọ́n ti ṣe ìwọ́de látàrí àjẹ́lẹ̀ owó oṣù wọn eléyìí tí ìjọba àpapọ̀ kọ̀ láti san wọ́n ṣe ìwọ́de náà ní ibi tí wọ́n ń pè ní pension transitional arrangement directorate nínú lẹ́tà tí wọ́n kọ eléyìí tí alága ẹgbẹ́ náà ìyẹn ọ̀gbẹ́ni Lawal àti akọ̀wé ẹgbẹ́ Abíọ́dún Michael àwọn méjèèjì ni wọ́n parapọ̀ fọwọ́ sí ìwé náà tí wọ́n fi ránṣẹ́ wọn ni láti ọdún 2017 ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ìjọba àpapọ̀ kò ti rí owó gbà bákan náà wọ́n ní wọn ò gbọ́ owó ìfẹ̀yìntì eléyìí tí wọ́n jọ dúnàádúrà rẹ̀ pàápàá jẹ́lẹ̀ ti ọdún 2010 sí 2015 wọ́n ní lẹ́yìn èyí wọ́n ti kọ̀ láti tún ṣe ìgbésẹ̀ tí wọ́n máa gbé ìyẹn lórí ti àjẹ́lò owó ọdún 2019 bẹ́ẹ̀ sì rèé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́fẹ̀yìntì ọ̀hún ló jẹ́ wípé wọ́n ti ń rèwàlẹ̀ àṣà gbogbo wọn pátá ni wọ́n wá parapọ̀ ṣe ìwọ́de láti fi ẹ̀hónú hàn pé kí ìjọba àpapọ̀ ó tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn mo ṣì wà ní ìpínlẹ̀ èkó mi ò tí ì kúrò níbi tí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìmọ́tótó àyíká àti agbègbè ní ìpínlẹ̀ èkó ìyẹn Lagos State Environmental Sanitation Corps tí wọ́n pè ní kai tí wọ́n ti ń ṣe ìkìlọ̀ fún àwọn ọlọ́jà kí wọ́n dẹ́kun láti máa ta aṣọ lábẹ́ afárá ojú ọ̀nà àti àwọn ibi tí kò tọ́ ní agbègbè ìpínlẹ̀ ìpínlẹ̀ Èkó wọ́n ní ìwà yìí ló ń fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ àti tàwọn ẹlẹ́sẹ̀ ọ̀gá àgbà àjọ náà CP Gbémisọ́lá Akínpẹ̀lú nínú ọ̀rọ̀ rẹ̀ ní ibẹ̀ ló ti ń ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ ìwà tí wọ́n ń wù yìí ló ń fa àìsí ìmọ́tótó tó péye ní ìpínlẹ̀ Èkó CP Gbémisọ́lá Akínpẹ̀lú sọ̀rọ̀ yìí ní Bọ́ládé Oṣòdì lónìí nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní ìpínlẹ̀ Èkó nílò ìmọ́tótó eléyìí tó pé gẹ́gẹ́ bí ó ti ṣàlàyé ó ní àti àjọ ọ̀hún pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti jọ gbé ìgbésẹ̀ wọn ni wọ́n wá ọ̀nà àyípadà eléyìí tí ó mú kí ìmọ́tótó wà ní ìpínlẹ̀ yìí pàápàá ní agbègbè ti CMS afárá eléyìí tó wà nílùú èkó àti gbogbo àwọn afárá tó kù ó tẹ̀síwájú pé gómìnà babájídé sanwóolu ó ti pa á láṣẹ o wípé kí gbogbo ẹ̀rọ amómitutù ìyẹn cold room eléyìí tí wọ́n gbé sí abẹ́ afárá tó wà ní apọ́ngbọ̀n kí gbogbo rẹ̀ kó di àfẹ́kù ní wàrà ṣèṣà nítorí pé ìwà níbẹ̀ àwọn ẹ̀rọ amómitutù yìí ó lè fa jàǹbá ní ìgbàkúùgbà ní àyíká àti agbègbè ìpínlẹ̀ náà ìpínlẹ̀ èkó ni ìròyìn ọwọ́ mi yìí ṣì wà níbi tí ìgbìmọ̀ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kan tí wọ́n ti fi ṣìkún òfin mú àwọn gbéwòn ní gbéwàǹkàkà gbéwòn kòkó àwọn alọ́kọ́lóhunkígbe fìríǹdì ọ̀kẹ́ mẹ́ta eléyìí tí wọ́n ń jagbà lọ́wọ́ àwọn olùgbé agbègbè ọgbà abiola kẹtù ọjọ́ta àwọn wọ̀nyí ní kareem ahmed ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n twenty six àfọ ìmá ọmọ ọdún mẹ́rìnlélógún twenty four wọ́n ní nígbà tí wọ́n fi máa fi ṣìkú òfin mú àwọn alọ́kólóńkígbe yìí wọ́n bá fóònù márùn-ún lọ́wọ́ wọn ọ̀bẹ lóríṣiríṣi àdá ìbòjú àti ọ̀gọ̀rọ̀ oògùn olóró àwọn wọ̀nyí ni wọ́n ti wá ń tọ́ka bí wọ́n ti ran iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ láti ṣe àwárí àwọn tí wọ́n jọ ń hu ìwà alábi ní àyíká àti agbègbè ọ̀hún. agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó sp benjamin hundeyin ó sọ wípé ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó cp abiodun alabi ti pa á láṣẹ wípé kí wọ́n rí wípé wọ́n ṣe àwárí gbogbo àwọn tó kù kí wọ́n sì fi ṣìkún òfin mú gbogbo wọn ó ní ní kété tí wọ́n bá ti fi ọwọ́ òfin mú wọn kí wọ́n rí wípé wọ́n ṣe ìdájọ́ eléyìí tó tọ́ àti èyí tó yẹ. ìjàmbá ọkọ̀ kan ló ṣẹlẹ̀ lówùúrọ̀ lójú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ ti èkó sí ìbàdàn tí ó sì gba ẹ̀mí lẹ́nu ẹnu méjì tí àwọn márùn-ún farapa yánnayànna ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ ní nǹkan bíi aago méjìlá kọjá ogún ìṣẹ́jú láàárọ̀ òní ní ibùdókọ̀ ti mòwe ní ìpínlẹ̀ ògùn agbẹnusọ àjọ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ojú pópó ìyẹn Federal Safety Corps ní ìpínlẹ̀ Ògùn Florence Okpei ó ní ọkọ̀ Toyota Hiace kan ń ní ó gbéra o pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ GMT 641XL ó kọlu ọkọ̀ àjàgbé tí nọ́mbà ìdánimọ̀ tirẹ̀ jẹ́ KSF zero xx ó ní ìwádìí fi hàn wípé eré àsápajúdé ló fa ìṣẹ̀lẹ̀ láabi yìí ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti gbé àwọn tó farapa lọ sí ilé ìwòsàn Fambos ní Mòwe tí àwọn mọ̀lẹ́bí àwọn tó jáláìsí tí wọ́n ti gbé òkú wọn lọ láti lọ́ọ́ ṣe ẹ̀yẹ kẹyìn fún wọn. ọ̀gá àgbà fún àjọ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ojú pópó Federal Road Safety Corps ní ìpínlẹ̀ Ògùn ìyẹn Ahmed Umar ó fi àìdùnnú rẹ̀ hàn lórí ìwàkuwà àti eré àsápajúdé ayé fàmílétè ntutọ́ tí àwọn awakọ̀ ojú pópó tí wọ́n jẹ bí wọ́n ti ń kọtí ọ̀gbọ̀n sí àti tẹ̀lé àwọn òfin àti ìlànà ti ìrìnnà ojú pópó. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jàgàbáǹbọ̀gù ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tó jẹ́ ọmọye adíjẹ́du ipò gẹ́gẹ́ bí ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú náà ń ló ti ṣe àbẹ̀wò sí màmá àgbà kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣìfà Àyìnlá Alánàmú ẹni tó ṣe àdúrà ìṣòro fún kí ó lè wọlé gẹ́gẹ́ bí adíje du ipò aláṣẹ fún ẹgbẹ́ òṣèlú APC ìyẹn lọ́jọ́ ìṣẹ́gun tó kọjá Tinubu ṣe àbẹ̀wò yìí sí lánàá pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ nínú fọ́nrán eléyìí tí wọ́n fi síta níbẹ̀ ńlá ti rí Tinubu tó ń kí ìyá àgbà ọ̀hún kú iṣẹ́ takuntakun Alhaja Alánàmú ni ó wà láti Ìlọrin tó sì ti ń ṣe olú ìlú ìpínlẹ̀ Kwara tó sì ń fẹ́ àṣeyọrí fún Tinubu ó ní Tinubu ni ó lè mú ìtura wá fún orílẹ̀-èdè Nàìjíríà ìgbìmọ̀ àwọn ọ̀mọ̀wé mùsùlùmí kan tí wọ́n ń pè ní àwọn àáfàá ni wọ́n ti ṣe ìwọ́de o látàrí ìpanijayé tó ń ṣẹlẹ̀ ní Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní irùngbọ̀n tí ṣòkòtò wọn ò sì délẹ̀ ni àwọn èèyàn máa pè ní àáfàá tí ó sì jẹ́ wípé ọ̀rọ̀ ọ̀hún kò rí bẹ́ẹ̀. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí tí wọ́n bá ti mú wọn níbi tí wọ́n ti ń gbìyànjú láti dẹ́ ẹ̀mí èèyàn légbodò ní ọ̀nà àti bá fi ṣe oògùn ọ̀là tàbí iṣẹ́ láabi míì wọ́n á máa pè wọ́n ní àáfàá wọ́n tẹ̀ wípé àwọn ò faramọ́ irú ìpè bẹ́ẹ̀ yìí wọ́n ní kí wọ́n máa ṣe ìwádìí tí ó kúnná kí wọ́n tó lè mọ̀ bóyá àáfàá ni wọ́n tàbí gbàrọ̀gùdù àwọn àáfàá náà ni wọ́n gbé pátákó pẹ̀lú oríṣiríṣi àkọlé tí wọ́n sì ń bu ẹnu àtẹ́lu ìpanijayé ìgbàmílẹ́nu ẹni òjijì eléyìí tó ti di tọ́rọ́ fọ́nkánlé aṣọ oníṣúgà nílùú Ìwó wọ́n ní kí ìjọba ó ṣe àwárí àwọn ẹni ibi kí wọ́n sì rí wípé wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú wọn wọ́n ní lásìkò tí wọ́n bá ṣe ìwádìí yìí ni wọ́n rí wípé ìyàtọ̀ wà láàárín àwọn tí wọ́n kàn dá irun wọn sí wọ̀ṣọ̀kòtò péńpé àti àwọn tó jẹ́ ojúlówó ẹni tó ń sin ọlọ́run ọba Allah wọ́n tẹ̀síwájú wípé àwọn faramọ́ kí wọ́n fi òfin ṣàríà mú ẹnikẹ́ni tí àjẹ ọ̀rọ̀ ọ̀hún tó bá ṣímọ́ lórí ẹ̀yin ará kò ní jù báyìí lọ fún àgbéyẹ̀wò ìròyìn ti àṣálẹ́ òní níkànnì Yorùbá Broadcasting Network YBN lórí ẹ̀rọ ayélujára ẹ má gbàgbé láti bá wa pàdé tó bá di lójúmọ́ ọ̀la fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ wa bí wọ́n ti tún máa wá sójú ìwòran yín lágbára Ọlọ́run àfi sáré wára wa ìdààmú òní jẹ́ tẹnìkọ̀ọ̀kan má wàá gbàgbé wípé lásìkò yìí ayé yìí ò yí o bẹ́ẹ̀ sì ni ọbẹ̀ òràn á ṣe é ṣe o ọláyẹmí adéwùnmí lórúkọ tèmi oorun ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan láàjì ó dàrọ̀.